بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في القرآن العظيم في الآية مئة والآية إحدى ومئة من سورة آل عمران أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين وكيف تشكرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط ọgọ́rùn àti àyà ọgọ́rùn lẹ́kan ìgbà tó ṣàlàyé àti ọgọ́rùn láàbì lọ́wọ́ náà ń fi àkíyèsí àwọn ìgbàgbọ́ òṣèlú lọ sí ti ohun tó lè fa àwọn ẹgbẹ́ jẹ́ ohun tó lè sọ wọn di kékeré yìí èyí tí gbàgbọ́ òṣèlú lọ́wọ́ náà ń fi fún wa ọ̀fẹ́ wa ká ti kéde rí. Dáadáa lọ́wọ́ náà fẹ́ fún wa ọ̀fẹ́ wa ká ìdá. Àlùjẹ́nà ló wù láti fi wá sí òwú láti fi wá sí máa. Ìdí yẹn tó fi jẹ́ ikú gbogbo ohun tó lè ṣe sọ́wọ́ ìwé kéèyàn lórí ikú. Ọlọ́run bá ti ṣe kìlọ̀ fún yàn nípa ìwé kéèyàn jìnnà sí kéèyàn sọ́ra fún un náà ló mú ọlọ́run wá sọ fún wa nípa irú àtúmọ̀tán burúkú tó lè ta ara títẹ̀lé tí àwọn ta fún ìṣẹ́ra títẹ̀lé apá kan nínú àwọn ẹni tá a fún ìṣẹ́ra ó lè fa àkóbá ńlá fún wa kí ni àkóbá ńlá ó ti jẹ́ olùgbàgbọ́ òdodo ọ̀yà kẹfẹ́ rí mùsùlùmí ni ó ti di kékeré à ọmọ ńlá kan fi sàkáwọ́ mi wá. ọlọ́run ní ayọ̀ lẹ́bí ní alámọ́nù àpẹẹrẹ ìgbàgbọ́ rẹ̀ ẹ̀ǹtọ́bí ọ̀rọ̀gbàrí ọ̀kọ̀mí lẹ́bí ní ọ̀gbọ̀dù kìtà tẹ́ láti lè tẹ̀lé apá kan nínú àwọn ẹ̀ǹtà fún fẹ́ra yẹ̀rọ dókun bá ẹ̀dẹ̀gì náà ní kìkàkiri wọ́n sọ yìí di kékeré lẹ́yìn kí a bá wọ ayà á rí i pé fíhá ذكر موجب التحذير ولم تنتفع تنكي لهم وعلم آياته ọ̀sán dọ́gba tó ń kìlọ̀ wá láti má gbọ́rọ̀ sí i apá kan nínú àwọn ìta fún kíra lẹ. ìdúsí fa òun náà ni máa wò sí fún bìyí ní ìlà nítorí ọ̀sẹ̀rò yẹn ní nígbàgbọ́ òdodo. ìjẹ́ni tó nígbàgbọ́ òdodo ìlú kíkẹ́yìn ọ̀fẹ́ ń pè ní táǹkì lọ fún kókó mọ́ gbọ́rọ̀ sápá kan nínú àwọn ìta fún kíra lẹ́nu ìkúkú sẹ́yìn nìkan lẹ́wà lókè pẹ̀ kìí sọ̀rọ̀ olùdó nìkan ní gbá yín ṣùgbọ́n bó ló ti jẹ́ fún ìgbàgbọ́ òdodo lọ́lọ́run bá kìlọ̀ nítorí pé sábà sí ìròyìn kan lára tiẹ̀ kò sí lára ẹlòmíì àìwá sí ìròyìn yìí lára ẹlòmíì ń ìròyìn dáadáa ni òwú ọlọ́run kẹ̀dẹ̀ níjọ́ padà rẹ̀ ìròyìn náà ni pé àlẹ́lẹ́ náà àmà àwọn tó bá bọ̀. eléyìí ọ̀nà fi hàn ní kí bọ́lá bá ti sọ fún àmà ọ̀kan àn nínú ọ̀pọ̀lọpọ̀ àyà ibi ọ̀wọ́ òwòlí ìlẹ̀lẹ́ náà àmà yọ̀kùnrin tó hùn nínú ọ̀pọ̀lọpọ̀ àti ìlẹ̀lẹ́ náà ọlọ́run ọba òun lẹ́ni àwọn olùgbàgbọ́ òdodo yóò mọ iyọ wọn jáde kúrò nínú àwọn òkùnkùn lọ sínú ìmọ̀lẹ̀ nítorí kò ń lẹ́ni wọn ẹ̀rí ló ti fẹ́ fa àwọn olùgbàgbọ́ òdodo kúrò nínú òkùnkùn gbígbọ́rọ̀ sápá kan nínú àwọn ẹni tá a fún ní sílà lẹ́nu pẹ̀lú ìkìlọ̀ tí ń fi fún ọ ní ìpín pé ìgbọ́rọ̀ sápá kan nù wọn lẹ́nu bí wọ́n sọ èdè lórí ibú ni o wọ́n fa àwọn kó inú òkun lọ nù wọn lẹ́nu. والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات إيه أما كفرين بهم أما يعني بهم àwọn náà làwọn ò gbà a kì í sẹ́yìn màmá ọba béèrè pé kí wọ́n ló gbà sí ti àwọn ẹni tiẹ̀ ọlọ́ni yíyọ lòdà máa yọ àwọn ẹni tiẹ̀ kúrò nínú mẹ́lẹ̀ lọ sínú àwọn ọlọ́dà kan ti wa. eléyìí ó fi hàn wípé wọ́n bẹ́ẹ̀ هو الذي أوجب التحذير رحمة من الله ومنا ìròyìn pẹ̀lú bẹ́yìn kọlọ́mọ bá gbọ́ ìlú mú kọlọ́mọ bá máa ṣe ìkìlọ̀ níyẹn o wọn ò kó ṣe ìkìlọ̀ fún kékeré bí bàbá tẹ láwọn fún ọ̀sùn bí kékeré wọn ò ṣe ìkìlọ̀ fún ọ̀sẹ̀ bọ́ pé tó bá gbọ́rọ̀ sáwọn ẹnìkan lẹ́nu ó tó bọ́ ṣẹ̀ṣẹ̀ bọ́ sí ni wọn ò sì tètè lọ fún àwọn ọ̀daràn títí wọn gbọ́dọ̀ fún àwọn kan lẹ́nu ó sì gbọ́dọ̀ dáná sí ni àbí bẹ́ẹ̀ kọ́ ni kàkà bẹ́ẹ̀ á àánú ọlọ́run bá ti pọ̀ jù ó tún ń sàánú àwọn ẹni tí ò tètè ẹ̀ torí ẹ̀ lẹ́sìn eré gómìnà àkùrọ̀ hàn àpè wa lápapọ̀ tó dọ̀dà wá pọ̀ yóò pè wá àwọn èèyàn tó dá pé ayò ẹ̀nà fẹ́ràn rọ̀gbọ́kùn ẹlẹ́dẹ̀ ọ̀kọ́lápọ̀kùn wọ̀lẹ́dẹ̀ kí afọ ẹ̀yìn yẹn ẹ máa ti olúwa tó dá yín o olúwa yín náà lọ dáhùn tó síwájú yín o olùlọ́ta yín lọ dáhùn tó síwájú yín ẹ máa ti kẹ̀lé rà lẹ́nu tí wọ́n pa yà torí ẹ̀ ìṣẹ̀lẹ̀ afẹ́ nípa àkùrọ̀ hàn yóò mú wa ní kí n máa ń pè yá iyọ̀ ẹlẹ́dẹ̀ẹ́ náà. إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين تيما في السلية قحنا من وين كافر سراء ودائم بدأوا ودائم بدأوا بسيف بو لين تيجي بابو وصائد كفرين تريد سنة الله نكي gbogbo èèyàn téèyàn bá ń gbogbo èèyàn téèyàn bá ń bá ṣe gbogbo èèyàn téèyàn bá ń fún mọ́ bí tí ń ṣe ń ṣe náà ní ọ̀fẹ́ kéèyàn náà máa ṣe bí tí ṣe ń hùwà ní ọ̀fẹ́ kéèyàn náà máa hùwà iná lọ́fà ló fi jẹ́ kí ọ̀rọ̀ mùsùlùmí àti kẹfẹ́ yóò lè wọ̀ ọ̀rọ̀ ẹjọ́ pọ̀ lọ́wọ́ bá gbọ́ àtàláìgbàgbọ́ kò lè jọra wọn ọ̀rọ̀ ẹni tí ń sin ọlọ́run ọba àtẹni tí ń fẹ́ kò lè rí bákan náà. iná ló ti fà ló fi jẹ́ pé ẹ rí i pé ní nǹkan tí kì í tún sí gbàgbọ́ òdodo gan bẹ́ẹ̀ bá ti jọ jọra yín ọ̀rẹ́ ò lè wọ̀. aláìní ò lè bá olówó sọ̀rẹ́ lọ títí. gẹ́gẹ́ bí aláìmọ̀kan ò sì kó lùmọ̀ sí ọ̀rẹ́ lọ títí torí pé ọ̀rọ̀ wọn ìṣesí wọn kò ní jọra wọn bẹ́ẹ̀ náà ni ìmánì àtà ìgbàgbọ́ jọ̀mọ́ ẹnìkan làpàlà rẹ̀ kejì náà ṣùgbọ́n ńlápa ńlápa kò sí ní ìlàpàlà rẹ̀ ṣùgbọ́n owó tí àìdá fi máa ń lapa lára dáadáa lágbára ju bí dáadáa sí ṣe máa rí ìlapa sí lára àìdá lọ. tí wọ́n mùsùlùmí tọ́lá ní kékeré lọ́rẹ̀ tẹ́ǹtì jọ́rìn ìfẹ́ǹtì tẹ́ǹtì ìkòríkó ó wọléwọ̀de tó ti jẹ́ náà fìhà ẹ̀mí ìnà tó jẹ́ olùṣe títí kìlọ̀ fún mi sòdodo fún mi tí pe ní lọ sídìí dáadáa olùṣe ìwọ̀nba ìní pàtóòrì làlá ọ̀rẹ́ rẹ kékeré o nítorí gbogbo ìgbà tó bá ti dẹnu lẹ́nà pé à tó ọ dẹnu lé òdodo tó o ti kó bọ́yọ̀ fún olùṣe bàmídé lórí kí ẹ kó lò yóò sì máa sọ pé ìwọ ọmọdé wà sí lọ gbogbo ìgbà tí ọ̀sán wa wà nílẹ̀ nípa ọ̀rọ̀ wa sùn. ṣùgbọ́n tó bá dé pé ọ̀rẹ́ ẹ̀rẹ́ pèpè rí òun lòun bá ń sọ ọ̀rọ̀ gbàjẹ́ tí kì í ṣe tí í ṣe ní láǹfààní ṣùgbọ́n tí ń ní lára. rúurì pé ìṣọwọ́ gbé kalẹ̀ rẹ̀ ìṣọwọ́ panilẹ́rìn rẹ̀ ìṣọwọ́ tẹni lójú kòkòrò àti fẹ́ gbọ́bi títàn àti àlọ́ tí ń pa fún ọjà sí òní fẹ́ mọ̀ bọ̀ níjọba yìí pẹ̀lú bẹ́ẹ̀ ẹ̀rí pé yọ̀ọ̀mọ̀ lápalá rẹ̀ yọ̀ọ̀mọ̀ lápalá rẹ̀ èyàn náà bẹ̀rẹ̀ sí di rẹ̀ èyàn náà bẹ̀rẹ̀ sí di rẹ̀ tó ń gbà tí ilẹ̀ ọ̀rọ̀ àti ti pé ọ̀kẹ́ ń gbọ́kú wọ́n ti máa pè yẹn náà lọ́dà kí ló dé ní ọ̀daràn ẹni tí ń bá yín kọ ọ̀daràn ẹni ẹ sì kí bí ọ̀daràn lẹni tí ń bọ̀ daràn ẹni náà máa yín. torí ẹ ìlú ti dé pé ìmọ̀ ìgbìmọ̀ kọ́ yẹn wàhíìmọ̀ ọlọ́ọ̀tì àlẹ́ nínú ọ̀kan náà àtúrà àwọn kàkiri wọ́n ní tí ó tẹ́ ọ láti sọ ìsìn wa láti sọ inú ẹ̀yìn wa kò sí bí kámẹ́rẹ́ǹ ní àjọṣepọ̀ pẹ̀lú kẹfẹ́ fún ọmọ ẹ̀lú wa káwọn ọmọ ẹ̀lú wa fún ọmọ bá wà sí káwọn ọmọ bá wà sí kámẹ́rẹ́ǹ interaction wọ́n ní kí ló fà wọ́n tí bọ́lọ̀ ti dá ọmọ èèyàn kò sí bọ́kàn rẹ̀ ó ti kọ̀ kankan bí ó ti kọ̀ ẹ̀yìn kan bí ó ti ní fẹ́rẹ́ nìkan tí wọ́n máa ń rí ọkàn rẹ̀ bẹ̀rẹ̀ sí rọ̀ ọkàn rẹ̀ sí rọ̀ ọkàn rẹ̀ sí lẹ̀ sí wọ́n sí tọ̀lọ̀ wíkẹ̀ wọ́n sí tọ̀lọ̀ wíkẹ̀ wọ́n máa ilẹ̀ fi akéwì tó náà ṣe gbogbo náà náà tuntun náà bẹ́ẹ̀ títí lóru títí títí lọ́ba rí pé kò sí kankan kò sí àtà torí ẹ̀ oníṣẹ́ aládínà á lè sọ ẹ̀sìn wa á lè mójútó ìmọ̀ ẹ̀ ẹ nínú ìgbà tí náà níbẹ̀rẹ̀ sí ní yóò lòdì ìgbà tá a sọ ṣúgà sínú omi bí wọ́n fẹ́ kú ṣúgà mọ́ èmi fẹ́ kú ṣúgà mọ́ ní òdò mi ni torí ẹ ọlọ́wọ́n bá ń pàkíyèsí wá mi ọlọ́wọ́n kọ̀ tó ká ṣe dáadáa o sẹ́ni tí ọ̀gá gbogbo tì wá náà àwọn àlòkè dáàbò kò sì di kò sì lẹ̀ sí àkókò pẹ̀lú àwọn kan láti lé wa lé láti lé wa lù láti lé wa ládùúgbò wa dáadáa la rí lọ́dọ̀ rẹ̀ aláìda kò sì tẹ̀ mọ́ wa kò sì ran wọn kan lọ́wọ́ lórí àti sì tẹ̀ mọ́ wa ọlọ́run ọkọ̀ fún wa ẹni sọ̀rọ̀ ró ọmọ sọ̀kọ̀ sí fún ilé ìgbẹ́ ẹ̀nà wà á ìṣẹ́kùn mọ́kọ́ tó pé ọlọ́run ọkọ̀ kẹ́sí dáadáa sí wọn kẹ́sí dọ́gba nínú ìbáṣepọ̀ yín pẹ̀lú wọn torí kọ́ lọ́run bá nífẹ̀ẹ́ sí àwọn olùsè déédéé ṣùgbọ́n àwọn ìṣẹ́kùn kìlá jẹ́ sí púpọ̀ rẹ̀ وظاهره على إخراجكم lókè jẹ́ kí wọ́n rárá wọn lọ́wọ́ nítorí àti lé wa kúrò nílé wa lé wa kúrò nílé wa lé wa kúrò ládùúgbò wa. irú àwọn ilé yẹn ọlọ́nkọ̀ fún wa láti fi dáadáa. ẹni tó bá ti mú wa lẹ́ni tiẹ̀ tọ́wọ́ lẹ́ni kọ́ ọmọ bọ́ọ̀lì ọlọ́run làwọn aláwọ̀ sí. sílẹ̀ ìwà yìí wa tẹ̀ náà. a rí i pé ẹ̀sìn wọn ẹ̀sìn Islam ẹ̀sìn tó lókun ni ìlànà ti pọ̀ léyìí tó kúrẹ́ pé tọ́jà ń ga díà ọlọ́run ní ẹ̀gbọ́dọ̀ gbọ́rọ̀ sí apá kan nù wọn lẹ́nu èwo la apá kan apá kan tí ìpè ní lọ síbi ìpa ìsìlámù mọ́tò ìsìlámù nítorí ọ̀kan nù wọn wò ní tètè dà pété ń tẹnu àwọn tó náà wọn bá ń kìlọ̀ fún àbí òsínú wọn níjọ́ tó bá ti sọ̀rọ̀ rẹ̀ débi bí islam sílẹ̀ níjọ́ tó bá ti lo àwọn ìgbésẹ̀ rẹ̀ gbogbo tactics ti ń lò ti ń lọ sí ti gbé báyìí ìkọ́dà kọ́ mọ́ sọ lẹ́nu ọlọ́run bá ti sọ fún ọ pé lu wọn kọ́ ọ gbọ́dọ̀ sí kí ni ọ̀gbọ́dọ̀ gbọ́dọ̀ sọ lẹ̀. tó bá jẹ́ nìkan tó ṣe é pé òòlè òòlè òòlè yá òòlè ìnàtí ní kọjá mọ̀lẹ́bí yẹn kọjá bàbá yẹn ìfọsẹ yéèyàn iye kéèyàn ìbátẹyàn tó bá dé pé wọn ní wọ́ọ̀nù àti dàìbáàsì rẹ kó ń di Islam lọ sí di nǹkan míì kò burú kọ́ ọmọ ṣe dáadáa sí wọn lójú ayé kó o sì máa kọ́ ọ pẹ̀lú ọkàn rẹ gbogbo nǹkan tí wọ́n máa ń gbé wá fún ọ kó o sì rí kó o sì ṣiṣẹ́ gẹ́gẹ́ bí sáré ti sọ pé ìná. لنبش في وجوه أقوام وقلوبنا تلعن àwọn ará ẹsùn ń tẹpàdé àwọn kan ọ bí àwọn kékeré tẹnu pé tó bá rí ìbínú lójú yín ó lè gbà yín jẹjẹ ó lè yọ yín sẹ irúgbẹ gbọ́dọ̀ fẹ́ràn kékeré lẹ́nu ẹ wà mọ rẹ ẹ kárọ ẹ tó sí àná ó sì ti da ojú rẹ rú padà kó tó tún wà ẹ ẹ ó tún rẹ ó tún da padà a máa fẹ̀ ní pàdé àwọn kan láwọn tó ṣe pé ọkàn wa ń gbé fún wa. tó nítorí ti eléyìí ilé ìfihàn pé islam ẹ̀sìn tọkọ wa máa ṣe ni ọkọ wa mà wá hù ọkọ wa mà gbèsè gbé ọkọ wa mà yé gbé. tó yá ayyuhal ladina amanu. إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين إن تطيعوا تطيعوا فعل الشر في أبقى الجورس sí fàyè kọ́n apá kan nínú ẹ̀lẹ́bí náà òṣèlú kìjáàbá nínú àwọn ẹja fúnṣẹ́rẹ́ àti ẹ̀bá fi gbọ́rọ̀ sí wọn lẹ́nu pẹ́ẹ́n láwọn apá kan sí ìsinmi lọ́nà. yẹ̀rù dúkùn jọ̀wọ́ òṣọ. alákọ̀ọ́kọ́ condition iṣẹ́ condition ẹlẹ́ẹ̀kejì answer. tó o bá fi lè gbọ́rọ̀ sí wọn lẹ́nu pé kí ni wọ́n ṣẹlẹ̀. يردوكم ni إيمانكم kẹ́sìrì. wọ́n da yín padà lọ sí kèfèrí lẹ́yìn iṣẹ́ tí kọ́lọ́mù bá gbọ́ ẹ dákúta lówó láti fi kèfèrí kò sí nínú sátìmọ̀ Muhammad sallallahu ní wà wa sallam wọ́n ní tí wọ́n sọ ike tí ìyẹn bá ti won so ike yen ba ti ri i. lọ́kàn rẹ̀ ó ti tọ́ àgbàgbọ́ òdodo wò nínú rẹ̀ àníyẹ kàwọ́ àníyẹ àrùdà bẹ̀rẹ̀ kófúrí kàmá yẹ kàwọ́ àníyẹ kọ̀ lẹ́sẹ̀ ní nà kí ni wọ́n máa bẹ̀rù èyí náà tó ti tọ́ ìgbàgbọ́ òdodo wò nù ẹni àwọn kí èsì o because ẹlòmíì kan pera ẹ mùsùlùmí mú mi nínú ìdòwò sí kàkà sọ́jọ́ bẹ́ẹ̀ sọsẹ rí mímọ̀ òfin Ọlọ́run nínú tí kìyàn jẹ iná yẹrẹ òpin àmọ́ ẹ rílé àmọ́ ń bẹbẹ fi náà nínú ìgbé láàrin àtọgbà àgbọ olódodo àbí tí ọba ti jẹ lẹ́yìn tètè máa wọ́n àti bọ́ sínú àárín náà nínú sẹ́ẹ̀dẹ̀ bísọ̀rọ̀ wà sí ìlànà tọ́ka sí pé téèyàn bá ti rí pẹ̀lú rẹ̀ èèyàn ti tó àtùnfà kó òdodo wò òun náà ní kéèyàn ọmọ abẹ kọ́mọ kórìíra àti padà sí ìjẹ́ kèfèrí lẹ́yìn tọ́lọ̀ ti là á kúrò nínú jíjẹ́ kèfèrí gẹ́gẹ́ bí ṣe ń bẹ̀rù bí ká fi oníkànnàkànnà ká sọ sínú náírà òkèjà àgbẹ̀yà torí ẹ̀ ló ti jẹ́ kí kò sẹ́ni tí ọmọ ọlọ́run bá gbọ́ tí ọmọ afẹ́ àti àti bí kèfèrí kò sí torí pé kò sẹ́ni kan tó wá tó náà ọlọ́run wọn fẹ́ràn kẹfẹẹrí débi gbọgbọlọ sí lẹ́nu wọn fi wá di kẹfẹẹrí o Ọlọ́run ọbọ sọ fún wa rí nìkan nínú àkùrọ hàn bẹ́ẹ̀ ànábì sọ̀rọ̀ wà lórí tẹ́lẹ̀ fún ọsọ fún wa rí nínú súnà ike ìgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ yẹn bá ti ní àdáwò ní tèmá láéláé kò síbi tọ́lọ̀ ti sọ bẹ́ẹ̀ kò síbi táwọn ẹ̀dẹ̀ ọ̀sọ̀rọ̀ wà lórí tẹ́lẹ̀ ti sọ bẹ́ẹ̀ nítorí kí ìgbàgbọ́ òdodo lé ní yẹn gángangangan tó ń gan ní kọ́kọ́rọ́ àdáwò nítorí pé bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ bá ti ṣe lágbára sí nígbàgbọ́ òdodo bẹ́ẹ̀ lọ́nà òsì máa dà yẹ̀wò torí ẹ̀ ló ti dẹ́pọ̀ àwọn àmẹ́bí ọlọ́run àwọn gan-an lọ́ka jù ládàáwò tọ́lọ́mọba máa gbé kó torí ẹ̀ èèyàn lè máa gbélé ayé. ó sì máa kó máa gbọ́ náà gbọ́ káàdà wọ ọmọdé àhásìbẹ̀ nàásù ẹ̀yìn sọ̀rọ̀kù ẹ̀yìn kúlù àhánà wọ́n fún mi láyé sinú táwọn èèyàn rò ipá fún àwọn ẹlẹ́kọ̀ọ́ ọmọ akọ́nu sọ fún àwọn gbàgbọ́ láì jẹ́ fún àdáwọn ọ̀rọ̀ níbí wọ́n lọ kọ́lọ́ pẹ̀sẹ́ ní ẹlẹ́dẹ́yìn ní kọ́lé fẹlẹ̀ yàlẹ́nu nọ́ọ́ ọ̀lẹ́dẹ́yìn gbọ́dọ̀ wọ́n lọ yàlẹ́nu ẹlẹ́kẹ́lẹ́bí ọlọ́dún a ti dá àwọn ètò síwájú yín wò ìdánwò yìí ilé òmù àmọ́ àwọn tó dólódodo tó náà ní ìsìn mú àmọ́ àwọn òkúrọ ẹẹrí dáná wọn ti torí gbàdán wò ní kọ wá gbọ́dọ̀ kápá kan mú wọn lẹ́nu gbogbo àbẹ kó kó ti kéfé rí wọn ti torí bá wò dé kọ jẹni tí o máa lọ sọ lẹ́yìn ìgbà tó ń jẹ lọ mẹsàlásì wọlé àríyá rẹ bìí mọ́tò torí gbàdá wo dé kọ̀mọ́ lọ fún sinagogu mọ́tàlásí bẹ́ẹ̀ kó wọ́n wá lọ fún sinagogu ó sì dájú pé gbogbo ẹjọ́ bá sọ sinagogu èso fún àti èso náà wọ́n jọ máa ṣe ayé ńgbà tilẹ̀ lámú. torí di ẹni ọ̀dọ́ wa ọlọ́ọ̀ni ẹ̀ sọ́ra o a ọlọ́ọ̀ni àti pẹ̀pọ̀ tó ti wá mú sùn torí gbogbo àwọn mẹ́lẹ̀ yìí báyìí ẹsẹ̀ jẹ́ kébìrì ò lè ná wọ̀ láà kẹ ẹ ṣọ́ra fáwọn kan torí kékeré kan ọmọ tẹlẹ àtikẹ́ni kẹfẹ́ rí tẹlẹ gbogbo nǹkan ní títí lọ́dọ̀ sí. ọlọ́run wa ní wà kẹ́yìn fàṣẹ fòrò náà wà tòǹtòǹtòlá àríkùn ààyè tó lọ. وأنتم تتلى وفيكم رسول ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم قال وكيف تذكرون àti pé báwo lẹ́yìn oúnjẹ ẹ̀sìn wá ya pèpè rí lẹ́yìn tẹ́lẹ̀ jẹ́ mùmí ní. báwo ni irú yín ó ti wá ti pèpè rí lẹ́yìn tẹ́lẹ̀ gbọ́ lọ́rùn ọba gbọ́. wákàyìn bá ń dẹ́ fún títí pèpè rí ọ̀yẹ́ yín títí pèpè rí èsì yín ẹ̀yin mùsùlùmí. ọlọ́fẹ́ ràn wá pọ̀ o ìyẹn ti pé ẹni tó bá jẹ́ mùsùlùmí tọkọ lọ́wọ́ bá kọ́ lódodo ẹgbẹ́ òwúrọ̀ tiẹ̀ ti fẹ́ yà kẹfẹ́ yà ìyẹn ti pé kí ehoro wọn máa súrè tó wájú ẹtí ń bọ̀ lẹ́yìn kò sí ọ̀nà tí wọ́n lè gbà tí wọ́n lè sọ yìí kẹfẹ́ rí garanti ńlá lélẹ́yìí àmọ́ ìkìlọ̀ ńlá báwo ni mo yóò fi fún wa tó fi kẹfẹ́ rí tó fi bá làákà yìí ẹ̀yin tó ṣe é pé kò sí ẹ̀tọ́ kápẹ́ mu yín ẹ̀yin lẹ́tún wá padà sí kèfèrí. وأنتم تتلى عليكم آيات الله والحال أنكم تتلى عليكم آيات الله لن تبدي ويكبر nígbà téèyàn jẹ́ ni tó ṣe wípé à ń ka ọ̀rọ̀ ọlọ́run ọba ti yín létí lẹ́yìn tó jẹ́ wípé wọ́n ń ka ọ̀rọ̀ ọlọ́run ọba tí àmàlẹ́kà ń kà sánà sí létí ní ọ̀sán àti lóru ọ̀rọ̀ ọlọ́run tí màlẹ́kà ti gbé ló ń gbà wá lójoojúmọ́ láti ọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tí màlẹ́kà ń kà sá nàbí sọ̀rọ̀ wá àgbẹ̀là létí sànàbí yìí ló sì sàwọn tó nà ń kà á sí létí ẹ̀yin tẹ̀ ń gbọ́rọ̀ ọlọ́run ọba tí wọ́n ń kà sí létí gbogbo ògbà báwo wá láti gbèrú yín fún adìgbèfẹ́ rí kò lè tètè eléyìí tí wọ́n ti pé màjẹ̀mẹ́ sẹ́kẹ́rẹ́kẹ́ sẹ́ńtì lẹ̀ hàpàtẹ̀mẹ́sọ̀kẹ́ bẹ́ẹ̀ láàyè fún abẹ́rẹ́ eléyìí tó ti ẹtú bá ti rọ ọlọ́run ọba mi ní pàápàá ìdíje o ti ń kà ti ń gbọ́ yín kò lè di kèfèrí láéláé kò lè di kèfèrí láéláé àmọ́ bí tí wàhálà ti máa ṣẹlẹ̀ náà níbi ta ló ti mú ta ló ti mú ti ń ké ta sì ní ń ké tọ́mọ ti máa rẹ̀ ta ló mọ̀ ti máa rẹ̀ ti ń ṣe wà ó ẹ̀rì pé àwọn kan torí ẹ̀ báwo lẹsẹ̀ tó fẹ́ ti kẹfẹ́rì wà fi ìfúnra sọ́ọ̀lọ́ sẹ́ni Muhammad sallallahu alaihi wasallam tó ń bẹ láàrin yín à bí kẹfẹ́rì ló tún fún ara mu ẹ̀yin kọ́lẹ́ẹ̀jì àkẹfẹ́rì àmọ́ pẹ̀lú mẹ́tẹ̀ẹ̀mú kẹ́ ẹ sàmúlò nǹkan ìdádọ́lọ̀ fún yín dáadáa nǹkan ìdádọ́lọ̀ fún yín Al-Qur'an ẹ sàmúlò rẹ̀ dáadáa tẹ́ bá ti dìímú dáadáa lọ́wọ́ anabi sọlọ àti lẹbẹ láàrin ẹ máa gbọ́ tí máa ń sọ fún yín ìmọ̀nà tí ń kà sí létí ẹ máa fi ṣèwà kẹsẹ̀rí kò lè rí yín sọ̀bi kẹsẹ̀rí. ṣùgbọ́n ibi tí wàhálà ti máa ń ṣẹlẹ̀ tó náà ni pé ẹyin náà ń dùn mí nà kọ̀ọ̀rọ̀ hàn tó lẹ̀ yín wà sá kọ̀ọ̀rọ̀ hàn jẹ̀ náà. ẹyin náà ń dùn mí rọ̀tún lẹ́yìn sọlọ lọ́wọ́ àríwá àríwá sẹ́lẹ̀ mo lẹ̀ yín wà sá sallallahu alaihi wasallam nbola awọ táwọn àdéhùn anábì sallallahu alaihi wasallam ní o وأنتم تتلى عليكم آيات الله كما هو القرآن يوانا ما كي القرآن كنت كبر لك ما سمع القرآن كنت كبر لك ما سمع القرآن سوى فاستماع immunization ọkọjà gbogbo abẹ́rẹ́ mi fún oògùn ẹlẹ́ẹ̀kejì wọ́pì kùnrọ́tòlọ́ ẹlẹ́ẹ̀kejì kó o tún ti tún náà nẹ́bí sọlọ́lá àdìsẹ́lẹ̀ lọ́mú gbàtà nàbí bẹ́láyé ẹ̀rọ gbàtà nàbí ẹ̀ máa gbọ́ lẹ́nu rẹ̀ gbogbo tí máa ti ń bá yín sọ ẹ̀ máa fi ti wàwọ́ ẹ̀ máa fi ti fẹ́. wọ́n máa ń yẹ́ ẹ̀rọ بالله فقد هدي إلى صراط مستقيم gbogbo ẹni tí ọba ti dúró sí ọlọ́run ọba tọ́kọ́ ọlọ́run ọba dúró tí òwò ìwọ̀n ń tọkàn rẹ̀ balẹ̀ sọ́lọ́ ń tọ́ba dúró. فقد هدي إلى صراط mustaqim ìgbésẹ̀ kẹta gbọ́gbọ́dọ̀ lò gbogbo ẹjọ́ àti ti bẹ́ẹ̀ àti fi mànà lọ sójú ọ̀nà tó lágbára. torí ẹ̀ mùsùlùmí a ló sòrò kó tó tún bèbè bèrè o lópin ìgbà tó bá jẹ́ pé ó ń kí Al-Qur'an ó mọ̀ tó máa Al-Qur'an ó sì fi ṣe wà ó àwọn àdéhùn alẹ́ lọ́wọ́ sọ́yìn sallallahu alaihi wa sallam tó sì máa tó wọn àwọn ìfún wa ṣe wà ló sì bọ́ náà dúró gbogbo ẹjọ́ wa ti ní nǹkan mẹ́ta yìí ọ̀kan balẹ̀ ìdá ìtàn bàbá bàbá màmá màmá mo ti tó lò nípa àwọn ọmọ wọn àwọn nǹkan wọ̀nyí ò sí àti èèyàn ò lè ní wọn láì fọ́ máa lè jò nítorí bó lọ́mọ́ fún màtún á nìkan bí kò pé ọmọ tó máa rìn ó ti wá gbìyànjú àti tètè wà ó tí ọba máa kà kò sì lè máa kà láì lẹ́gbẹ̀ẹ́ fi sílẹ̀ ẹ̀kọ́. bẹ́ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ náà ní súnà àti sọ̀rọ̀ bá àríwá rẹ̀ tẹ́lẹ̀ báwo ló ti máa kà báwo ló ti mètò kúrẹ́ bí àtẹ̀sí ìfi ìfi ọ̀rọ̀ ànẹ́bí sọ̀rọ̀ bá àríwá rẹ̀ tẹ́lẹ̀ àti kọ́ lọ́lé ẹ̀kọ́ bẹ́ẹ̀ ló ti máa ké bẹ́ẹ̀ ló ti máa túmọ̀ rẹ̀ tó fi wá gbìyànjú àti tètè wà. ilé ẹ̀kọ́ wọn kọ́ báwo la fi bọ́lọ̀ ń dó láì fi pàdánù láì fi pàdánù báwo la fi bọ́lọ̀ ń dó sọ̀rọ̀ ìdí ìjọ dúró eléyìí náà ti pé a lè gbé wọn pàtàkì púpọ̀ ó pàtàkì púpọ̀ iléèwé náà pàtàkì gan o ṣùgbọ́n pọ̀lẹ́gbẹ́ lè ké o nítorí tí gbogbo anáda ti mọ̀ ibi tí ẹ̀ máa lọ léèwé. ilé ìdílé yẹn lọ yẹn kò tó fi hàn mẹ́yà kéke ìdí wọn ní gàkúrà nàbà ní ẹ̀ lè fi lẹ̀ ìlà náà rọ́ṣìnà lọ́ọ̀kùn mi mẹ́ta rẹ̀ àbí tí bá sá mi nà lé o àkúrà nìbà o yóò kó fún wa fi fún náà lẹ́nu sọ̀rọ̀ wá àti sílẹ̀ fún yẹn lé tó ẹ̀rí sílẹ̀ ìwé. automatically wọn kọ ọmọ ẹni tó lè bá ẹ jẹ ilé dáhùn kẹ́kọ̀ọ́ kan títí débi kan tó láti parí program yẹn dábàá gbà wẹ kí làwọn wá àwọn owó bẹ́ńkèjì tó náà ló kà ló ti jẹ́ pé ní àwọn iléèwé wa gbogbo láti àwọn iléèwé kéékèèké tó ti lórí àwọn gíga tàtà lórí kọjọ́ sọ fún agbẹjà máa pa ẹ̀ lọ káyọ̀ lọ pè é kọ́dà sẹ́yìn gọ́ọ̀mù àwọn òwe wà kọ́dà sẹ́yìn ìgbà yóò lọ lu alẹ́ tó kò burú kéèyàn lọ kó nà ọ lọ kẹ́kọ̀ọ́ kó bu wá sí ọmọ mi jẹun àmọ́ ẹ má ti lè kí o ṣe lè o nítorí pé ẹ̀ẹ́dẹ̀ yìí mú wá ẹ tó lọ lé kí o tó sì kẹ́kọ̀ọ́ tó máa fúnra mi kà tó máa tó máa rẹ̀ títí fi ń ṣe wà tó máa tó náà lù àdúrà tó máa sà tó máa tó máa rìn títí dé sí wọ̀lù à ẹ̀rì rí mú wá pé fún àdìgè fèrè ìgbàgbé àjẹsí lè kí ó sì ọjọ́ ra wọn lọ́lọ́ ẹgbẹ́ kọ̀ọ̀kọ̀ lọ́lọ́ ọkọ̀ fẹ́ lẹ́yìn ọ̀gbẹ́ sùkú ni ẹ̀mí tó mọ́ lọ sùkú tó di kẹfẹ́rí tẹ̀yà kẹfẹ́rí wálé fún bàbá màmá mi tó tí wọ́n ti ti tí fún ìmọ̀lẹ́ òkùnkùn èyí ó dẹni tó wà tẹ̀tẹ̀ yẹ wà lábẹ́ ààbò lábẹ́ sọ náà torí ẹ̀ dàbí ti sọ àwọn ọmọ wa ní o wọ́n mọ̀ nípa síra wọn wọ́n mọ̀ nípa sunna àtẹ̀lẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọwọ́ kí èyí kí alukóran yìí lásán wọlé láti alukóran yìí tuntun bíbẹ̀ máa ń ṣe ẹ̀mọ̀ gbalada mẹ́wàá lórí wàrà pọ̀. القرآن يقول كده يعني في سورة البقرة حتى آل عمران إنه لي إنه لي جماعة في الشيطان من وضعه سبحان الله شوف فلا لي كان تقوم وأقول إلا لا تقوم طب وما أني وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله أنا أجيب يا رب الله سبحانه ما أني báwo lẹ́yìn ti fẹ́ ya kékeré ẹ̀yin tí wọ́n kí àyà wọ́n kí àyà fúnra ní kílẹ̀sì sani sọ̀rọ̀ wá àti sọ̀rọ̀ ẹ̀sìn bẹ̀ láàrin wọ́n dàbí ọ̀rọ̀ ọlọ́tún ni. وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين كيلو سيين تاني بلغنا لكم lẹ́yìn tó ṣe ibi òṣìṣẹ́ ọlọ́run pè yín kíkíkẹ́ gba olúwa ẹlẹ́dàá yín gbọ́ lẹ́yìn tí ọlọ́run sì ti gba mẹ́jẹ̀mú lẹ́nu yín pẹ́ pàpọ́ ìyẹn ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àyà báwo lẹ́yìn ṣe yà pépé ẹ̀yin tó ṣe wípé wọ́n ń kí àlùmáàní sí ilé ẹ̀yin tó ṣe fún ànábì bẹ́ẹ̀ láàrin àwọn ọ̀sọ́ kí ló ń yọ pékèké bẹ́ẹ̀ náà láyà rẹ̀ torí bẹ́ẹ̀ lè àti bó ti ṣe wá nínú hadith. فنبي محمد صلى الله عليه وآله وسلم وصلى جبنا فما تابعهم أي المؤمنين أعجب إليكم إيمانا tani nínú àwọn olùgbàgbọ́ òdodo nígbàgbọ́ òdodo rẹ lọ́sẹ̀ nǹkan bàbá rẹ tani nínú àwọn olùgbàgbọ́ òdodo nígbàgbọ́ òdodo rẹ jẹ́ bàbá rẹ. قال أما سأبني الملائكة أو ملائكة اليوم بيت قال وكيف لا وكيف لا يؤمنون وهم عند ربهم bóòlù àwọn mọ̀lẹ́kì òsè nígbà tó ti gbọ́dọ̀ ọlọ́run gba ẹ̀mí wa báwo ni àwọn mọ̀lẹ́kì òsè nígbà tó ti gbọ́dọ̀ ọlọ́run gba ẹ̀mí wa bẹ́ẹ̀ náà ni àyà kúránì ìgbésí àti gbọ́gbé mi ń ṣe kèké ẹ̀yin wọn kí àkùrá ń ṣe àti gbọ́gbé mi ń ṣe ya kèké ẹ̀yin sábẹ́ tó hàmẹ́ sọlọ bá àti ṣe kàǹgẹ̀ náà ṣe. tà torí ẹ̀ ló ti jẹ́ pé ní ìsìnkú alẹ́ nìkan ó ṣe kèké yìí àmọ́ ẹ̀sán lọ́dún ló máa ń kí ọ̀hún pé ọ̀yà ń lẹ́nu òní àyàn torí tẹ́lẹ̀ náà ìgbà tí ń kírun lẹ́ẹ̀kan lọ́dún ìgbà pèpèrè náà tán amúyẹ̀kọ mbẹ wọn á sọ pé nìkan wà kó sí ọjọ́ náà láyé sápò àkọ́kọ́ náà yẹn ti kírun wọn á lọ sí pèpèrè yọ̀ọ̀yà ń lẹ́nu àbẹ́ mi àná ẹni tó ti kéde sápò aláǹkọ àti gbọ́ pé rú rẹ ti pèpèrè àbẹ́ tẹ́ bá sọ pé. والعياذ بالله الإمام الزمان يا كفري أه لا إله إلا الله كل سؤال يا كفري وانتوشتي وتجيكني الإمام سبحان الله eléyìn awi láti آه ما nígbà tó bá hàn sí wa kó kó ṣe kékeré gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lè má mú kékeré tẹ́lẹ̀ náà ni. gbàtà ń kírun báwọn èèyàn lọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ọ̀fẹ̀fẹ̀ yìí náà torí bàbá olóńgbè bàbá oníyàwó bàbá apààyàn bàbá tó jẹ́ pé ó ní nǹkan kan tí kò máa forí kalẹ̀ fún yàtọ̀ sọ́lọ̀ bàbá tó ń pọ̀fọ̀ bàbá tó ń pòkìlì àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ̀n tí mùsùlùmí náà wà mí àbí láwọn mi nìkan nìkan ìdílé láwọn nìkan abẹ́yẹn kọ́ àwọn kékeré kan náà wí láàrin abẹ́yẹn ní India àwọn séèyà àwọn kan bẹ tó ń jẹ séèyà ẹ̀rí tí wọ́n wí láàrin gbàdúrà dàbí gèdè wọ́n ti kápò ẹ̀ yọ kàn rà gbé báyìí àwọn náà tuntun dáhùn yóò tẹ̀lé mùsùlùmí ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ mùsùlùmí kékeré wọn. nítorí délé ìgbà yìí àgbẹ̀ àlà ìlà ìlà wọ́n tó tún jẹ́lẹ̀ máa ń lò ló tún kó dùn fa láà ìlà ìlà wọ́n tó jẹ́lẹ̀ máa ń lò tún gbẹ́ bọ́ lórí ta láà ìlà ìlà yọ̀yà alẹ́ nàbí ní alẹ́ tí ò dára lè má mú kankan ká mú àti kí iṣẹ́ àìsàn wàá rò tó gbé jẹ́mọ̀ tuntun ká wọ́n sì bí máa wí àmọ́ kẹ́ẹ̀ tó rí ẹ̀ ní wí wọ́n á fi òkú gbogbo èèyàn ti sùn nílé tí ń gbé òun náà lọ kí iṣẹ́ àfihàn mọ́tíláṣí o tòlùgbà tí wọ́n á tó dédé aago mẹ́sàn-án bẹ́ẹ̀ sùn wọ́n kí lẹ́yìn wọn ti ṣe sùn bí tí wọ́n bá ti mú náà wá. nígbà tó dédé aago mẹ́sàn-án báyìí wọ́n ti kí iṣẹ́ wọ́n á gbé ìgbà ìbọ̀ ọwọ́ asán aṣọ orí ìtàn òṣèbọ̀ máa bọ́ ìgbà tí èsì jáde nínú àgbàlá ilé wọn ilé yẹn wọn ló ní géètì nílùú iná ìlú níṣẹ́ ń gbé lọ ń gbé lọ ìgbà tí èsì jáde lẹ́nu géètì ọ̀kan nu máa mú wọlé bọ̀ máa mú gbẹ́gbẹ́ gbélé òun wọlé bọ̀ bàbá lè máa mú òun gbẹ́gbọ́ jáde máa mú sì sápá bọ̀ wá lórí onílẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ bàbá lè má mo ti torí rẹ sọ ìgbà ẹ̀kọ́ máa dà nígbà ńlọ rẹ náà ni àti torí ti nígbà ẹgbẹ́ ti nígbà àti torí ti nígbà ẹgbẹ́ ti nígbà ẹgbẹ́ ti nígbà ẹgbẹ́ ti nígbà ẹgbẹ́ náà ti nígbà ẹgbẹ́ ti nígbà máa mo ti ti lọ lọ kọ́dà kò wó. títí tó fi gbé ẹgbẹ́ rẹ lórí ìjà ẹ láti torí kan kéde ilé ìdé mùsùlùmí kéde káwé ń tẹ̀ra rẹ jẹ́ bí mo ń tọ́ lọ́jọ́ yọ bọlọ pàdé àmọ́ kó tó bọlọ pàdé yẹ kó ti gbé yẹn pàdé kí ló dé tẹ máa bẹ ẹrù gánà rẹ tí ìwé tí ìwé tó bá fẹ́ kí òun lọ ẹ bá fẹ́ já kòtòkòtò máa ń di kẹ pa síbi kan tó wà yìí padà síbi ẹbọ kọlọ náà tẹ́lẹ̀ máa ń lọ ha òtún kí mùsùlùmí ti ń sẹ bọ kí wọn á lè túmọ̀ pé kọ̀kọ́ náà wọ́n fi síláṣí kankan tó wá pé òkú òfin ẹ̀sìn lè máa mú àwọn táni. àwọn òbí lẹ́yìn àbílù lè mọ́mù sí lọ jẹ èkú àtẹ̀kọ́ ọdún eégún ojú wa dé onádarí ọ̀ẹ́dì kọ́mà kó tání. lẹ́sìn tí wàá ti ní kó ń ṣe kọ́mà ló fi ẹ̀kọ́ pé lónìí lòdì jẹ ìwọ́kọ́ ló fi wọn. ọlọ́kọ́ ẹ̀ lè burú àtẹ̀kọ́ eégún jẹ ojú wa dé yóò tún wá mọ̀ sí bá dé à báwọn ọba àdúgbò ń ṣe báwọn nítorí báwọn fẹsìn wọn lẹ báwọn ti jọba àwọn ọlẹsìn mà lèmọọmù wọn kọ ẹ̀dá kọfẹ lèmọọmù gbogbo ayé lọ jẹ ẹnu àbí lèmọọmù mùsùlùmí ẹ̀dá wọn bàbá wọn jẹ lèmọọmù sọọsì tí wọn jẹ lèmọọmù bíi orò wọn jẹ lèmọọmù bíi egun kàlà. torí ti ilé gbogbo náà ní èèyàn yẹn kó kírò fáwọn yẹn àwọn ìlú kan wà nílẹ̀ Yorùbá yìí tí wọ́n fẹ́ sọ fún oru wọn àwọn lè má mú náà máa lọ bá wọn ṣe ìjọ àkọ́kọ́ dáadáa ìdàkùn tí àwọn lè má mú làwọn ilé àbáwọn ọ̀daràn àwọn ọ̀sẹ́bọ́ àwọn náà nínú ọkọ ní òkú gbígbẹ́ ti fún òkú káwọn ọmọ sòrò àwọn òsòrò ìlú àwọn ọ̀hún àwòrán lẹ́yìn ní ṣe fún ọ̀rọ̀ yìí. á islam kó wà very plain ó sì ní ẹwà gbogbo ẹsẹ̀ ń dàgbà sí dàgbà yá láwọn ọ̀rọ̀ burúkú. torí sẹ́yìn bá wọ sọ́sọ́ da tí gbogbo ẹ̀ ti funfun dáadáa ẹwà bá ọ̀sùn ẹ nígbà tí jẹbúrẹ́dì náà máa ń jà lónìí lánàá máa ń sọ sí àwọn ọ̀sán gbogbo ara kì í náà kù àpà bàbá yẹn ń da búrẹ́dì sọ àwọn ènìyàn lọ́wọ́ débi tí tèmi sábà sọ pé ẹ̀wà ẹ̀wà eléku sábà pé oṣù máa ń yáwọ́ náà yóò máa ń yá báyìí yóò máa ń yá báyìí ọ̀sẹ̀ wà tí ọ̀la yóò dájú aró di kúkú àbí aṣọ fúnfún ó di kúkú àbí ó di kúkú mọ́ bẹ́ẹ̀ lè kú mọ́ báwọn ọ̀kún ṣe fọ́ọ̀mù bá ìsìlámù ìsìlámù ti torí délé tí wọ́n máa ń lè lọ́rùn náà gbẹ́bọ á lè báwo á kò yẹ làdáni kátó wá pé lè máa mú ẹrú ẹ lọ́wọ́ máa ń sọ fún wa lè wípé wọ́n fi kẹ̀kẹ́ fòrò náà wà á ń dún tó ti là àríkùn áyà tó mọ̀ ẹ́ wọ́n fi kún lọ sọ̀rọ̀ náà. bí wọ́n gbé ẹnìkan aṣíwájú ní níbi ẹsìn àwọn ẹlọsọọsì gbogbo yẹn wọn fà tẹtẹtẹ ní tẹtẹ kọ tẹtẹ ní ọba ní ọlọ. a ẹ̀yin sọ pé a àwa gan-an káàdì ìgbà okùn kan àbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ okùn kan lọ́ẹ̀sì àgọ́lọ̀ sí bẹ́ẹ̀ kájú apẹ́ ìṣẹ́ ti gbàrà wọ̀ ìyẹn ni pé wọ́n kéyìí fẹsẹ̀ fòrò náà wà á ń tó tutla alaykum آيات الله bikum رسوله. Ìbísẹ́ ti rí pé àyè ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọ̀gá púpọ̀. Ọ̀yẹ́ kó wà lọ sọ́ra rẹ̀ lẹ́ni tó tún àti kékeré. Ìdí ni pé ìwọ ń gbọ́rọ̀ lọ. Ó sì ń gbọ́rọ̀ ànágbé wa Mùhàmmad sallallahu alaihi wa sallam. Tẹ̀lé tẹ̀lé tẹ́ ẹ bá gbọ́ pẹ́ nìkan mùsùlùmí ni ọwọ́ àti kẹfẹ́rí ẹ̀mẹ́jọ yà ń lẹ́nu ìsìláàmù rẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n sọ ọ́ nù ṣúgà náà sọ ọ́ nù òbí yóò ti yòrò ọ̀mọ́ dídẹ̀ islam gbẹ́yìrà ẹ̀nàwó yàtọ̀ sí kí wọ́n kàn fún ló kọ́ mùsùlùmí ni wọ́n wà rẹ̀ ẹ̀yẹ mú sáfù káwa tẹ̀lé tó jẹ́ mùsùlùmí lòdòdò tó ti kẹfẹ́rí ẹ̀mú wa wàláì ẹ̀mú wa gbogbo àwọn àdàmọ̀ ẹ̀sìn mùsùlùmí àwọn ẹgbẹ́ ìmánì òsì fún wa àwọn mùsùlùmí tó ń kọ ọ̀pẹ́ ìsìlámù kankan yé sẹ́kí tó wá kírun lónìí oṣù tíjọ́ tọ́lọ̀mbá tó tọ́lọ̀mbá tó wí. irú àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ní bùkátà sẹ́ni sì ti ń wò pé bóyá kọ́ńtàkì ẹ̀kọ́ mọ́ bọ́ mọ́ lọ yóò kàn wọ́n kíláàsì lábàá jùlọ lẹ́bàá tó lẹ́nu kírun tí ò sí. bí èsì kírun sẹ́ni tó ti mọ̀ wọ̀ sí ni ọmọ òwò sí òkúkú kì í ó ti tọ́jú mẹ́fà tó ti kíkàn yìí. eléyìí ní wọn wá ní sọ bùkátà yóò di asọ́ọ̀tì sẹmọ kí ọ̀nà yóò ní lọ di ọ̀nà torí ti ní ọ̀daràn káwẹ̀. وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله أنتم ما تنكبتي النبي الجسم صلى الله عليه وآله وسلم من الموقع في نوم مالك تركت فيكم ما إن تمسكتم به لن تضلوا بعد ممكن كان لكم tó ṣe kí tẹ ẹ bá sì mú ẹ̀mí dínà láéláé lẹ́yìn kìtàbù mọ́ọ́dún wọ́n sunnah tírọ̀ ọlọ́run àti sunnah ní àmì Muhammad sọ̀rọ̀ wà lùwà lù ẹnìkan kì í dì mú bọ́ sọ ẹnìkan kì í dì mú kó dìnnà ìmọ̀lẹ̀ ìròyìn ti òkùnkùn láéláé lókùn gbàtí ẹ̀ máa ti méjèèjì lókùn láti fẹ́ dì mú nítorí pé àmọ́ ká báwo láti fẹ́ dì mú à ń kà á wá túmọ̀rì àmọ̀ túmọ̀rì àti tèwà wò gbọ́dọ̀ tó wá fẹ́ jẹ́ ìmọ̀nà mi torí délé ẹja ti àkùránì wa mú dáadáa káti súnà wa mú dáadáa lórí ẹgbẹ́ àtẹ́sẹ̀ wa tó ní lásán àdúrà lọ́wọ́ ọmọ ẹ̀sìn tó rọrùn ń lọ yunifásitì oríṣi kẹfẹ́ yìí kí ni àdúrà ah, àwọn àdúrà tó máa ń ṣe ju pé ọlọ́run púpọ̀ nà mọ́ lọ ọjọ́ pípẹ́lẹ̀ náà tó tó sí nà ẹ̀yìn gan ọ̀dà àmú fún abẹ́ dàmú ẹ̀kú tó dàn án torí pé ìtọ́jú alọ́dọ̀ sí yín ni pé kọ́dà ti máa sọ èlò bá tí wọ́n máa sọ fún pípọ́ kí wọ́n lọ ẹ̀ ẹ̀ ti tú ẹ̀ tú ẹ̀ àwọn ọmọ bàbá mi tú ẹ̀ ọ ẹ̀ kòkòrò kọ̀ wá ẹ̀ nígbà tó ti kẹfẹ́ yìí torí de eléyìí àwọn ọmọ sẹ́wọ̀n ẹ̀sìn ti pé wọ́n mú òde gbogbo agbègbè yẹn lólóògùn sẹ́wọ̀n ti pẹ́ nìkan ní àjọ abẹ́ẹ̀sì náà ó ti gbólóògùn gbogbo èèyàn náà bàbá bàbá aláwo wà lọ́tọ̀ tó ṣe lágbára lágbára náà lẹ́yìn máa ti ṣe bá forí kan lẹ́gbẹ́ náà wò ẹ̀ ẹ̀ ṣe ti ti ní kan bẹ táwọn gbé fún táwọn kì mọ́lẹ̀ táwọn rọ sínú yóò tún padà sí mọ́tíláṣí à ntẹ́lẹ̀ lè ṣe lẹ́yìn wá sọ fún ọmọ yín lọ́lọ́sọ fún yín ẹ̀yin kan lára ilé ìlú ti dé pé islam tẹ̀lé ní tó bá fi jókòó sí yàrá tí yàn kó ẹ pẹ̀lú àwọn tó tọ́lọ́ fún àyíkó bí ẹni náà yà bẹ́ẹ̀ máa pa lọ́pẹ̀ sí ọ létí. tí ò ní kò ní gbá lẹ́nu dànù bí wàá ti dànù. Bọ́lá pẹ́ tó tó ń parẹ́ lọ, wọ́n bá ti ọ ẹ̀kọ́ lójú rẹ̀ tó sùhánàlá. Torí di eléyìí báyìí. Tíra ọ̀nà nínú àtẹ̀kọ̀ Mùhàmmẹ́d sọlọ́lá àdìsẹ́lẹ̀ bí bọ́lá wọn bá dúró ọlọ́run bá fi hàn á gbé àná ọkọ̀ dínà kéèyàn sí náà. وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم بين البلاد àwọn ẹni sàdáadáa lẹ àwọn gan títí kí wọn fi alágàdá rẹ wọn fi kí wọn lọ rẹ wọn fi súnà lẹwọ Muhammad sọlá àtẹlẹ tẹlẹ wọn wá àtẹlẹ tẹlẹ àwọn ọdọ alágàdá rẹ gbogbo àgàdá rẹ tẹlẹ táwọn yẹn ti o tí ọba jẹ pé wọn máa ń fẹ́ gbogbo àwọ ọ̀gá. ọlọ́run ti sọ fún wa fẹ̀yìn tẹ̀lé ẹ̀ka àti fi ṣẹ̀yìn kọ́lù tó o ìlọ lọ́ọ̀rì kọ́rọ́ tó o. tí ìyapa bá bẹ láàrin pàǹtẹ̀fẹ̀ ẹ̀dá padà sọ́dọ̀ ọ̀nà ẹ̀dá padà sọ́dọ̀ àtẹ̀bọ̀ Muhammad sọlọ́lá àdìbà ìṣẹ̀lẹ̀. àmọ́ pé dídá padà sọ́dọ̀ ọ̀nà láíláí oní dídá padà sí ọ̀dọ̀ Al-Qur'an dídá padà sọ́dọ̀ àtẹ̀bùsùnwá àtẹ̀nàgbà tó wà láyé oníkàkẹ́jọ lọ́ba dídá padà sọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ oní àníkàwò dájọ́ rẹ̀ nù kíni nínú sọ́nà ẹ̀dá kùtì ló ṣe tó fi jẹ́ pé wà sí abájú ẹnìkan àdádálẹ̀ ní ṣe kìí ṣe Islam ní ṣe gbogbo tẹ̀sí àdádálẹ̀ kí ló dé táwọn yẹn láyà pé ọlọ́run sọ ibi tí pàǹpà kan bá ṣẹlẹ̀ láàrin wọn káwọn wá ìdájọ́ rẹ̀ lọ́nà àwọn àyà ìṣúná ẹ̀dá kùtì ló dé táwọn díje láyà bá wọn. ẹ̀rí pé ẹni tí ó máa ń tẹ̀lé súnà náà lọ́mọ pé ẹ̀dá padà sí kí ló dé tó dé dípẹ́ àlùkò láti kẹ́lẹ́ la jọ mú lọ. sunna nabi sallallahu alaihi wasallam bukhari náà bukhari muslim muslim abu dawud at-tirmidhi an-nasa'i ibn majah at-tayalusi malik muslim ahmed àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kùnrin àti ìlànà ìdíkà lọ́kùnrin náà ti rí ìlú bídẹ̀ ìyẹn tírẹ́sì pákó ọ̀pọ̀lọpọ̀ bídẹ̀ ló láwọn síra àbí bàbá yẹn kẹ́rin tó máa ṣe àwọn láàbò wẹ̀sẹ̀ ilẹ̀ àdìgbà táwọn ọ̀rẹ́ ẹ̀ka lọ́sẹ̀ bí dírẹ́sì papò ní bábá tó ní káyọ̀ ìfúnnáṣẹ́kù aláko fúnnáṣẹ́kù wọ́n sì wo síra mi fún oṣù sílẹ̀ tí o sì ti gbígbà tó fi ń to kọ́ńpọ́ọ̀tù pẹ̀lú abọ́tì òní ti jẹun jì. náà làwọn torí ti eléyìí kí ló ń bí táwọn náà láyà ibi ẹ̀jẹ̀ àpadà sí ibi kìtàbù sunna èyí tó bá sì láyà láti padà sí ibi kìtàbù sunna nu wa tó àwọn amúkọ̀má wa wípé kìtàbù sunna gẹ́gẹ́ bá àwọn sábẹ́ ti ṣe kọ́ yé wọ́n ti tẹ̀ pé ìlòdì ètò nígbà àti gbogbo wa gbà pé yẹ àwọn ti fi rẹ̀ wa àwọn ti fi rẹ̀ gbogbo wa àwọn ló ríran àwọn ò ríran ó ní àwọn ah, àti òkè ti tàbí tàbí báwo ikú àwọn náà kọ́ lára bá ah, ètò lágbájú òkú síbi wa gbogbo lágbára ti òkú síbi àwọn sàbí lágbára làwọn àṣà ah, lágbára tó dáńtọ́ wọ́n tún wá ń gbọ́ àlùkòrán yìí lẹ́nu àmọ́ ìṣòro àìsílẹ̀ lọ́mí kàkẹ́ sọ̀kalẹ̀ wọ́n sì rí tọ́pà tó ti sọ̀kalẹ̀ wọ́n sì rí bá nàbí ti lò sọlọ́lá àdìsẹ́lẹ̀. Sákòó yìí tiwọn lọ́yẹ ká lò ní àbábọ̀ yìí ti àáfà kan tí ó sọ̀rọ̀ níbi nígbà tó bá ti gbélé tí bẹ́ẹ̀ sí ó ní mo rí kó mọ́ abẹ́rẹ́ ní kẹ́mbẹ́ mọ̀lùkù mọ̀tà ẹ̀jẹ̀ fún dáadé mọ̀lùkù mọ̀tà sílẹ̀ kan àwọn kan àti ọkọ̀ yìí àti bá a ṣe omi náà ní kọ́bá àmọ́ ṣe dédé àwàláwò àwọn àwọn. so sẹ́mi pé kí ló dé táwọn yẹn láyà kíkẹ́ ẹ̀jẹ̀ ká padà sílẹ̀ kíkà bọ̀ sọ́nà. torí pé tó pa gbogbo akọ ni kí wọ́n á ló ní táwọn kan fẹ́ táwọn kan fẹ́. torí ẹ̀ ajẹ́ pé ẹni ẹni tó ti ya kẹfìrí ọ̀tá tó ti ya kẹfìrí afẹ́fẹ́ kó fi kìtá wọ́n sùn náà sílẹ̀ ọlọ́mọdé kàná wò fà wá o ọlọ́dẹ adó kàná ẹni tó ti kìtá wọ́n sùn náà mú lọ́wọ́ méjèèjì tí ò ní pàṣẹ gbà kàkà lẹ́yìn rẹ̀ ọlọ́mọba wọn pè wá lọ sí di nǹkan kan tó bá para tó pàtàkì tó gbangba ọlọ́ni yá ayé ọ̀rẹ́ ilẹ̀ dínà lọ́rọ̀ àkàkọ́. خلقاته يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن إلا وأنتم مسلمون سبحان الله ẹ ọlọ́ọ̀tọ́ dá wa òní ń bá wa sọ̀rọ̀ báyìí ó yẹ kó mi yàn kọlọ tẹ̀lé wa kọlọ ọlọ́ọ̀tọ́ dá wa ń bá wa sọ̀rọ̀ báyìí nítorí pé wàláhì àánú rẹ ti pọ̀ jù àánú rẹ borí ìbínú ẹ bẹ́ẹ̀ ló bá bẹ́ẹ̀ lọ́nà ọba wa lóyìn ara rẹ. سبقت رحمتي غضبي ọlọ́run ní àánú mi borí ìbínú mi ọlọ́run bá sì fẹ́ wa fún kẹ̀kọ́ fẹ́ wa fún yà náà ní ìtumọ̀ gbogbo ìlọ yẹn. lẹ́yìn tó lọ sí ní ẹ̀yìn olùgbàgbọ́ òdodo àpàkíyèsí yẹn ẹ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ dábà kan nínú ọ̀dà fún kíra lẹ́nu torí gbọ́dọ̀ bá sọ yín kẹfẹ́ rí. ọlọ́run bá fún àwọn pápún wa pé ẹ̀ ọ̀rọ̀ kẹfẹ́ rí mùsùlùmí yìí báyìí ẹ má ya kẹfẹ́ o ìsìláàmù náà ní kẹ́ torí wọn mọ̀ pé ibi tó ń dá wa pé ká gbé ká tó padà lọ sílé òdodo ó kún padà oríṣiríṣi ó kún fún àwọn ẹni tí ṣe ya ní kìfè àwọn tí bẹ́ẹ̀ tó yẹn kìfè wọ́n pọ̀ ní kìfè wà wá ọlọ́run bá wọn pàkíyèsí wa èyí tá a ti rí fún yín sáájú bí ẹ máa gbọ́dọ̀ pápátá náà àwọn ẹ̀ka fún síra lẹ́nu kó wọn bá sọ yìí kìfè lẹ́yìn bá gbọ́ báwo lẹ́sìn ẹ̀sìn wá ẹ̀yà kẹfìrí náà ẹ̀yin tó ṣe rí pé tó ti lára rẹ̀ ìkùnrin náà tó ń wá wọ́n ti gbé ọ̀rọ̀ ọlọ́run bá ti ilé sí lóru àti lọ́sùn. wọ́n fi kùmọ̀ lóru àtẹ́bí ti tún láàrin ní kókè màtá náà ti ti kú sónà rẹ̀ bẹ láàrin wa. ọlọ́run bá wá ń sọ fún wa mi pé yá ìjọba ìṣẹ̀lẹ̀ náà a tún fi ẹ̀yin ìgbà kó òdòdó lẹ́ẹ̀kan yìí. ìdákùnláha akọ̀tùkọ̀ àtẹ ẹ̀páyọ̀ ọlọ́run nípa àpá pípáyà ẹ̀bẹ̀rù ọlọ́run nípa àpá bíbẹ̀rù rẹ̀. ولا تموتن إلا وأنتم مؤمنون ẹsì má ṣe kú àyàfi ní mùsùlùmí. láti láti ṣe lọ́wọ́ ẹ má ṣe kú ẹ má ti gbà láti jẹ́ pé ẹ kú láì jẹ́ mùsùlùmí bọ́ọ̀lù tó wá ní bóòlù tó wá ní kú láì jẹ́ mùsùlùmí àbí kò rí pé all second all minute all hour nínú ìgbésí ayé rẹ kí ló ṣe ìsìlá tọrọmù bàtí fún bọ̀. ولا تموتن إلا وأنتم مسلمون ọlọ́ọ̀ni ẹ̀ gbọ́dọ̀ gbà láti kú láì jẹ́ mùsùlùmí. ilé ìtumọ̀ sí pé gbogbo kẹ́tọ̀ ń bá ń fi ń bá yẹn sáwàdà láyé ọ̀ gbọ́dọ̀ fi ìsìlámù bá yẹn sáwàdà. gbogbo tó ń bá ń fi ń bá yẹn sáwàdà láyé ọ̀ gbọ́dọ̀ fi ìsìlámù bá yẹn sáwàdà. gbogbo pààrọ̀ pààrọ̀ tó ń bá ń fẹ́ rẹ́gbà ọ̀ gbọ́dọ̀ fi ìsìlámù bá pààrọ̀ ìmú lọ́wọ́ méjèèjì ìyìn parí ẹ̀fẹ́ kò fi gbà mú méjì wọ́n gbà mọ́ ọ lọ́wọ́ torí tí Islam bá bọ́ mọ́ ọ lọ́wọ́ gbogbo òkú sèyàn gbogbo olóṣù kéèyàn ọ̀hún tètè sí mi náà oríire ti jẹ́ ti gbogbo ẹgbẹ́ bá kú lórí Islam ànífẹ́ ẹ máa ti sọ́n lò kọ́dà kọ́kọ́ wà lánàá àní kò ní tètè sí mi náà. ó oríire àbí òkú oríire òkú oríire ọlọ́ni ya iyọ̀ ẹ̀rí na hàn akẹ́yìn olùwàgbọ́ òdodo ìtọ́kùwà àpàtọ́ kàrẹ́ ìjọ olùwàgbọ́ òdodo túmọ̀ sí pé òsì ń pààyọ̀ lọ ní ìpáyà tó pé ìrẹ́ lọ́nà tó tún pàṣẹ ẹ ti gbàgbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìpáyọ̀ lọ nípa àpapọ̀ báyà ẹ máa ṣàkíyèsí pọ́nà ọmọ bá ń rí lórí pọ́pọ́ àti ìbànújẹ́ ẹ máa ṣàkíyèsí tó kò síbi tẹ́ ẹ lórí pamẹ́ tọ́lọ̀ kéré o ẹ sì máa ṣàkíyèsí kọ́lọ̀ wọn bá ń pọ̀ ní kò sí tẹ́ ẹ wí wọ́n dàbẹ́ kọ́lọ̀ wọn máa tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ sì ránmú kọ́lọ̀ wọn máa tẹ́ ẹ ránmú sọ tó bá tó máa ti bẹ́ẹ̀ tó bá yà ká gbogbo wa ní ọ̀hán ti máa tọ́ ránmú sọ ní òní máa tó kù sọ á ń bọ̀ kọ́ ti tọ́ sọ ẹmẹjẹ tí ìpè mùnàfìsì kọwọ olùkọ ayọ Ọlọ́run ọba lọ́dọ̀ yín ẹ fáyà rẹ ní kọ̀kọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ti máa fáyà rẹ ní gbangba káàrí mi ò wúlò fẹni tí máa fáyà ọlọ. kápá ayọ Ọlọ́run gbàtà àwọn ọmọ ẹjọ́ àwọn èèyàn fábẹrẹ wa kò kí gbàtó kú àwa nìkan lẹ́yìn ojú ẹ fún ọpá ayọ Ọlọ́run dáná nínú olúwa jẹ mẹ́rin. اتقوا الله حق تقاته akọ́tò ọ̀ọ́dẹ ẹ̀kọ́ ìrọ̀rùn nípa apá pípa ẹ̀rá rẹ̀. Abdullahi ibn Mas'ud rọ̀bì ẹ̀rọ̀rùn rẹ̀. Wọ́n ṣàlàyé fún wa kí ni tí wọ́n kápá ìrọ̀rùn nípa apá pípa ẹ̀rá rẹ̀. Torí tí wọ́n bá dáadáa wa náà làbẹ̀tọ̀ pé àpò àlùkùnrin àyè á